jọ̀rọ̀ jọ̀rọ̀ náà diva jọ̀rọ̀ up dọ̀rọ̀ <laughs> lórí náà dọ̀rọ̀ fans mi ẹgẹ́ dọ̀rọ̀ pa love ara wa. ok gbogbo èyí tí wọ́n kọ́ lọ́wọ́ ta yẹ dọ̀rọ̀ bùchì láfiṣẹ́ kí ni láfi ká abala throwback thursday fún ti tọ̀sẹ̀ yìí ẹ̀yin náà rí pé mo lọ bu jáde mo lérò pé gbádùn orin yẹn dáadáa ó ń sing ó ń sing ó ń sing ó dẹ̀ ń burst brain. Miliki Express lẹ́tọ̀ tó ń ṣe kéde tó ṣe lọ section lórí to the KMI yes ló ṣe kéde ló ṣe atọ́kùn ètò fún yín fún títọ́ sẹ́yìn <laughs> àwọn tèmi pamílẹ̀ lẹ́yìn kámẹ́rà mo dẹ̀ choose láti máa rìn mọ́ mo choose láti wá wò bẹ́ẹ̀. <laughs> alright abala tọpọ́ sókè báyìí òun uh, question and answer wa níbi tá à ń pè ní lórí títì ẹ ká lọ sórí títì fún títọ́ sẹ́yìn àmọ́ ká tó lọ kí ni ìbéèrè tá a fẹ́ lọ béèrè lọ́wọ́ àwọn tiwa lórí ah ríd rídù yẹn rídù yẹn yá mọ rídù lọ ta ni o yọ rídù lórí títì fún ti tọ̀sẹ̀ yìí. ok kí ni nǹkan náà ṣe ti ṣe tán ṣe ti gbáradì kí ni nǹkan tó lọ́wọ́ àmọ́ kò lè pàtẹ́wọ́ kéèyàn ní ọwọ́ kó má lè pàtẹ́wọ́ kó má lè pàtẹ́wọ́ ṣé ti yẹ yìí kí ni nǹkan náà tó ní ọwọ́ ṣùgbọ́n kò lè pàtẹ́wọ́ ẹ̀yin tiwa ẹ ká ṣe kí ni ká gbéra ká lọ sí orí títì ká lọ bèrè lọ́wọ́ àwọn tiwa ètò ṣì ń tẹ̀síwájú no kò ń ṣe kò ń ṣe ṣinṣin tí a bá rí ṣinṣin a máa ń pàtẹ́wọ́ tí a bá rí ṣinṣin no ah aago ah. ẹ aago lọ́wọ́ ọ̀bọ tó máa ṣe tọ́m tọ́m tọ́m yẹn tọ́m tọ́m tọ́m tó máa ń ṣe yẹn ah, àtẹ́wọ́ ló ń pa tọ́mtọ́m yẹn náà ni. bíi ó lè jẹ́ nǹkan bíi aago ẹ kà sọ pé aago ẹ mọ̀ pé aago báyẹn sìn téèyàn bá wà níbi tó bá dá tó yẹ pa aago nìkan ló wà ń bẹ̀ tó yẹ kó da kan máa gbọ́ ẹ̀kọ́ ariwo yẹn tó máa máa dún tó máa máa dún ṣáà ṣáà àtẹ́wọ́ náà la máa ẹ náà òun pàtẹ́wọ́ náà nìyẹn tó yẹ bó pa aago. báwo ló ṣe fẹ́ pàtẹ́wọ́ tó bá náwó kò lè pàtẹ́wọ́ kò lè pàtẹ́wọ́ tó bá náwó. ẹ gbọ́ kínní kan náà o ó fẹ́ dàbí wípé ṣé kò ń ṣe aago aago ló máa jẹ́ nítorí pé aago máa ń dún ká ká ká bí pé èèyàn ń pàtẹ́wọ́ náà ló máa fẹ́ jẹ́ aago ló máa jẹ́. mi ò mọ o <laughs> kí n má parọ́ o <laughs> mi ò mọ. <laughs> ìlù torí èèyàn ló máa ń lu ìlù ìlù èlè ìlú rẹ̀ sókò lọ́wọ́ sọtọ́ bá lù ń pàtẹ́wọ́ náà nìyẹn.